وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله فموضوع خطبتنا اليوم هو أحكام العيد وآدابه اعلموا يا عباد الله أن كل قوم لهم يوم يتجملون فيه ويخرجون من بيوتهم بزينتهم فعن قريب يا عباد الله سيحل بباب أحدكم عيد الفطر المبارك الذي يحقق إتمام صوم رمضان عن انس رضي الله عنه قال قدم النبي صلى الله عليه وسلم والاهل المدينه يومان يلعبون في الجاهليه فقال قدمت عليكم ولكم يومان تلعبون فيهما في الجاهليه وقد ابدلكم الله بهما خيرا منهما يوم النحر ويوم الفطر عباد الله اعلموا أن صلاة العيد واجبة على كل مسلم عاكل بالغ ذكر وأنثى وحتى الحيب والنفساء من النساء المسلمات فلا يستهين أحد بشأنها فلا يستهين أحد بشأنه لما في شهوده من أجر عظيم وبركة جسيمة عن أم عطية أما قالت أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نخرجهن في الفطر والأضحى العواتق والحيض والذوات الخدور فأما الحيض فيعتزلن الصلاة ويشهدن الخير ودعوة المسلمين قلت يا رسول الله إحدانا لا يكون لها جلباب قال لتلبسها أختها من جلبابها عباد الله إنه تقام صلاة العيد بعد ارتفاع الشمس قيد رمح أي بعض وقت الكراهة وينتهي بزوال الشمس والسنة يا عباد الله أن تقام في المصلى أن تقام في المصلى إلا أن يكون هناك عذر كمطر ونهو فلا حرج حينئذ في الصلاة في المسجد عباد الله ليعلم أن الهدف من الصلاة اجتماع المسلمين في مكان واحد فلا ينبغي المصليات من غير حاجة في الأماكن المتقاربة لكي لا تنقلب ذريعة للتفريق كلمة المسلمين عباد الله اعلموا أن من فاتته الصلاة العيد الفطر فإنه لا يصليها أربعا قياس على صلاة الجمعة على الأصح فإنه لا يقضيها لأنها صلاة تشرع في وقت معين ولكن إذا كان ذلك لعذر جاز أداؤها في اليوم التالي منفردا أو جماعة والله أعلم عباد الله اعلموا أن صلاة العيد ليست لها سنة قبلية ولا بعدية ولقد ورد في حديث ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم صلى يوم الفطر ركعتين لم يصل قبلها ولا بعدها فأما من أداها في المسجد لعذر جاز له تحية المسجد أدوك فون ألون أتدوك فون ألون ayin ọlọ́run ọba náà adúpẹ́ rẹ̀ lórí àwọn ìdẹ̀ra rẹ̀ èyí tó ṣe lórí ẹnìkọ̀ọ̀kan wa ìdẹ̀ra jíjẹ múmu Islam ìdẹ̀ra iman àti àwọn ìdẹ̀ra mìíràn tó ti kúta bá ní ká máa kà gbogbo lẹ́yìn ni adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run lérí ẹ̀ wa. àtúndúpẹ́ fún ọlọ́run ọba ọba dẹ́dà abẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú bísmìlá ọlọ́run ti ṣe ní fún wa wẹ́rẹ́wẹ́rẹ́ a sì ń lọ débi tá a bá délé nìyí gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ Ramadan náà la jọ mọ àsìkò sílẹ̀ délé ẹlòmíín tá a jọ bẹ̀rẹ̀ ọmọ bẹ̀rẹ̀ kò máa ẹlòmíín máa bẹ̀rẹ̀ ó máa rín ṣùgbọ́n kò eleyi na tá a bá délé ní eléyìí náà ni ó máa ṣe júmọ́ ìkẹyìn nínú oṣù rọmọdọ́ọ̀nù ti ọdún yìí abẹ ọlọ́run bá ní títóbi rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́ọ̀nù ọlọ́mọtẹ̀ ti ká sí lé ní ẹ̀pẹ́ ọlá títóbi ọlọ́run ayin ọlọ́run ọba lórí àwọn ìdẹ̀ra rẹ̀ yìí tí ò ló ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àwa àforíjì nítorí pé gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bó bá ti forí jìn ó nìkan ni ó máa jẹ́ ẹni ìkẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run forí jìn wá kò sì kẹ́ wa àwa ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run kúrò níbi aburú ẹ̀mí wa àti gbogbo ẹni tí ọlọ́run bá bá fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣe lọ́nà ẹni tí ọlọ́run ọba kò sẹ́ni kankan tó lè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ajẹ́rìí níjẹ́rìí pé kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àyàfi ọlọ́run ọba ọba Allah ọba tí ò lórogún ni òbí máa wọn òbí bákan náà ajẹ́rìí pa ànábì wa sallallahu alayhi wa sallam ọba ni ẹrúsìn ọlọ́run ọba sì ní pẹ̀lú ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ dájú pé n tó lóore jù nínú gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run tó ṣe alukur'an èyí tó sì tún dáa jù nínú gbogbo òun náà ni ìmọ̀nà ti ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam èyí tó wá burú jù nínú gbogbo àlámọ̀rí òun náà ni àdádálẹ̀ nínú ẹ̀sìn nítorí pé gbogbo ohun tí bá ti ń jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn pátá àná rẹ̀ gbogbo ohun tó bá sì ti jẹ́ àná iná ni yóò fọ olówó rẹ̀ lọ tó bá jọ́ gbọdọ̀ kìláàmà ọlọ́mọdé ṣọ wá bẹ́ẹ̀. ẹ̀yin arúgbó ọlọ́run èyí tí ó máa jẹ́ àkòrí kútùbà wa lénìí òun náà ni ahkamul eid wa ìdájọ́ tó ń bẹ fún ọdún yídì ọdún ìtúnu àwẹ̀ àti àwọn ẹ̀kọ́ èyí tó rọ̀ mọ́ ẹ̀yin ẹrúsàn ọlọ́run gbogbo èèyàn pátá gbogbo ìran náà ni wọ́n máa ń ní ọjọ́ kan tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n ó pe ọjọ́ náà ní ọjọ́ ọdún yálà onítọ̀ ń jẹ́ mùsùlùmí ni àbí kìí ṣe mùsùlùmí. kódà àwọn gan tí wọ́n gbà pé kò sọ́lọ́hún wọn a tún máa ya àwọn ọjọ́ kan lẹ̀ láti lè kó máa di ọjọ́ ọdún àwọn elétò àgbáyé ètò ìṣọ̀kan àgbáyé United Nations ó fẹ́ẹ̀ mọ́síjọ́ kan tí ò ní tí wọ́n fi sọ rí ìyẹn túmọ̀ sí pé nínú àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ ọmọnìyàn òun náà ní pé bí èèyàn bá ṣe wàhálà ṣe wàhálà ṣiṣẹ́ ṣiṣẹ́ èèyàn ó fẹ́ yan ọjọ́ kan láàyò láti lè jẹ́ kí ìjọ náà máa jẹ́ ọjọ́ ọdún èyí tọ́mọ ni yóò máa jáde níjọ́ náà tí wọ́n wọ èyí tó dáa nínú aṣọ wọn tí wọ́n sì máa fi àmì ìdùnnú àti ayọ̀ tí wọ́n fi máa hàn gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga kò dá àwa mùsùlùmí dá àlámọ̀rí wa kò fún wa nígbà láàyè láti lè yan ọdún fúnra wa látara ìfẹ́ tọ́lọ́wọ́n bá ní sí wa ọlọ́run tún yan ọdún fún wa ọjọ́ tí ó máa jẹ́ ọdún fáwa mùsùlùmí a máa ṣe ọdún yóò sì tún máa jẹ́ ìjọsìn níwájú ọlọ́run láìpẹ́ ẹ̀rìn ẹrúsìn ọlọ́run ọdún ìtúnu àwẹ̀ alálùbáríkà ni ó ti ń kalẹ̀kùn wa báyìí kó wọlé lókù ọlọ́pọ̀ṣẹ́ tí ó bá aláyà tàlàáfíà ọdún yìí òun náà ni ọdún tó ń ṣe àfihàn wípé àwẹ̀ Ramadan ó ti parí nítorí pé ọdún ìtúnu àwẹ̀ ò ní wáyé àfìgbà tí ààwẹ̀ Ramadan tó bá parí tààtúnà ẹ̀yin ẹrúsàn ọlọ́run ọdún yìí ó lákàkún púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ó sì lákàkún púpọ̀ lábẹ́ ahọ́n ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọdún yìí lóore ju gbogbo àwọn ọdún míì táwọn ènìyàn ń pè lọ́dún tọ́lọ́wọ́n gbogbo lọ́dún lọ́wọ́ afọwa anas ọmọ malik kọ́lọ́ wọn kó bá ayọ́ nísìn wọn ọ̀kan náà àwọn sọ̀hábà anagba muhammad sallallahu alayhi wa sallam onígbà tí òjíṣẹ́ ọlọ́wọ́n bá dé ìlú madina ó bá àwọn ará madina tí wọ́n yan ọjọ́ méjì láàyò wọ́n máa ń fi ọjọ́ méjèèjì náà sọdún bí wọ́n pé ọjọ́ méjèèjì tẹ ẹ̀yàn láàyò yìí kí ni tẹ́ ẹ máa ṣe ń bẹ́ẹ̀ wọ́n láwọn àwọn kan máa sọjọ́ òun méjì ń ṣeré ni anasọ́lá alọ́sọ́lá anabi wa sọ fún wa wípé ẹ wá mọ̀ ní pọ́lọ́wọ́n bá ti pààrọ̀ ọjọ́ méjì yìí pẹ̀lú ọjọ́ míì tó lóore ju ntẹ́ ń ṣe nínú ọjọ́ méjì tí yìí lọ anabi wa ní ọjọ́ méjì tọ́lọ́wọ́n bá ti pààrọ̀ rẹ̀ òun náà ni ọjọ́ yawman nahar ọjọ́ iléyà àti ọjọ́ ìtúnu àwẹ̀ ìyẹn sí pé anabi wa muhammadu sallallahu alaihi wa sallam ànábì ò fara mọ́ ọdún èyí tí wọ́n ń ṣeun nítorí pọ́lọ́ nǹkan ló ní kí wọ́n ṣe àṣẹ tọlọ́run kò sí lórí ọdún tí wọ́n ń ṣe ọ̀hún àṣẹ tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sì sí lórí ọdún náà ìdí nìyí tó jẹ́ pé kò sí ọdún kankan tá a lè fi wé ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyà nítorí pé àṣẹ tọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó ń bẹ lórí àwọn ọdún méjèèjì ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ àmọ̀dájú pé ká kírun ní ọjọ́ ọdún léyà ọjọ́ ọjọ́ ìtúnu àwẹ̀ ká lọ sí Eid láti lọ kírun ọdún ọ̀ràn èèyàn dandangbọ̀n ló jẹ́ fún gbogbo mùsùlùmí o gbogbo ẹnikẹ́ni tí ẹ̀sìn ti bí ọ̀ràn èèyàn lélẹ́rí ọ̀ràn èèyàn ní fún láti lọ kírun Eid ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ tó ní làákàyè kódà àwọn ọmọ wa tí ò tí bàlágà wọ́n ní ká kó wọn lọ́wọ́ lọ́kùnrin àti lóbìnrin a lọ sí rìn láti lọ kírun àwọn ìyàwó wa àjọ lọ náà ni àwọn ọmọ wa àjọ lọ ni àwọn ẹbí wa gbogbo wọn pátá náà ni a gbúdọ̀ jọjọ lọ sí rìn ẹ̀yin ẹrúsìn ọlọ́run àwọn àṣà tá a máa ń dá láwùjọ wa lẹ́yìn pàápàá jùlọ àwọn obìnrin eléyìí ò bá ìlànà ìsìláàmù mu ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìyáálé ní tí wọ́n máa sọ ni pé ẹ̀yin ẹ lọ idi tẹ́ ẹ bá dé àwọn máa dáná oúnjẹ ẹlẹ̀ torí pé táwọn bá tó bá lọ idi tẹ́ ẹ bá dé oúnjẹ ẹlẹ̀ ẹrúsìn ọlọ́run eléyìí kò tọ́ o bí ọkọ ṣe gbúdọ̀ ni ìyàwó gbúdọ̀ lọ lílọ láti lọ kírun ní ọjọ́ ọdún kò sí fún àwọn ọmọ ẹ ti ẹ̀ rí àgbàlagbà míì yóò ní àà ah, nígbà tó ń ya sọmọdé kí á ní kí wọ́n á máa yọ yọ pa abẹ́ lọ kírun yín dì ti ṣe yún sẹ́yìn àìyí ẹ̀sìn ni o lílọ sí yìí láti lọ kírun ìjọsìn ni èèyàn fẹ́ lọ jọ́sìn fọlọ́ ni ìjọsìn yìí kò sì sí fún ọkùnrin nìkan bó ṣe ń bẹ fún baálé ilé bẹ́ẹ̀ náà ló ń bẹ gbogbo àti olórí àtẹlẹ́mù ni wọ́n ní ká lọ ẹ̀yin arúsùn ọlọ́run kódà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní obìnrin tí ń ṣe nǹkan oṣù tí kò nírun anábìrin kò náà lọ láàfin lè mọ bó ṣe jẹ dandan sí ìwọ obìnrin tó yẹ pé torí kó o fẹ́ dáná ló fi sọ pé ò lọ sí rìn ẹni tí ń ṣe nǹkan oṣù tí ò nírun gan anábì alayhi wa sallam ó ní kí ló fẹ́ obìnrin bẹ́ẹ̀ káwọn náà lọ sí rìn.

kí gbogbo wọn ó jáde láti lọ kírun ìtúnu àwẹ̀ àti ìrun ọdún iléyá kódà àwọn ọlọ́mọdé àwọn adélébọ̀ gbogbo wọn pátá ni ànábì alayhi wa ní kí lọ kírun yìí kódà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa ó ní àtàwọn tí wọ́n ń ṣe nǹkan oṣù tí ò gbogbo wọn kí wọ́n jáde ṣùgbọ́n tá a bá wá dé àwọn ò gbúdọ̀ kírun ti wọn o àwọn ò ta kété wọn ò ní kírun àmọ́ òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní kí gbogbo wọn náà tí wọ́n wà kí wọ́n wá fojú gan ni oore tó pọ̀ tí yóò máa sọ̀kalẹ̀ níjọ náà káwọn náà wá forí gba àdúà èyí táwọn màláíkà ń ṣe fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n bẹ ní ìjọ náà jàmá ẹni tó wá dúró lé tóun wá sí ìdì tó sọ pé òun fẹ́ máa dáná oúnjẹ ńlẹ́ tó sọ wípé ètò ntẹ́jẹ náà ló fẹ́ mójútó kẹ tó dé eléyìí jàmá láàdá tó pọ̀ ó ti sọnù mọ́ lọ́wọ́ àwa àtàwọn ará ilé wa àtìyàwó àtọmọ gbogbo wa ni wọ́n ní ká kẹsẹ̀ lẹ́sẹ̀ kí a kò rí sẹ́yìn láti lọ jọ́sìn fọlọ́ ẹ̀yin ẹrú sàn ọlọ́run kódà níbi tí lílọ sí ìdí àwọn obìnrin pàtàkì dé ìgbà táwọn ẹbí sọ eléyìí àwọn obìnrin kan wá nírè òjíṣẹ́ ọlọ́run àwọn míì ń bẹ nínú àwọn obìnrin tó ṣe pé àwọn ò lásọ jẹ̀lìbáàbù tí wọ́n lè wọ̀ jáde ṣẹ́ká àwọn ojú ń lé ànábìlẹ̀ tó bá ní méjì kò yá wọn nìkan fún un sálọ ẹ̀yẹn rúṣin ọlọ́run kò sí tí nǹkan yìí ń júwèé fún wa bí kì í bá ṣe pàtàkì káwọn obìnrin ó lọ àfi bí ẹni pa nàbí Muhammad sallallahu alayhi wa sallam ti mà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò ní fẹ́ lọ sí tàbí fi ń tẹnu mọ́ ànábì ní ẹni ṣe nǹkan oṣù òun gan kó lọ wọ́n ní ọ̀dà ẹni ṣe nǹkan oṣù kọ́ ànábì ní ó lọ ẹni tí ọ̀làkọ̀ tí ó wà ẹni tó bá ní méjì kó ya nìkan kó lọ sallallahu alayhi wa sallam ẹ̀yin arúsọ ọlọ́run kò sí ta fẹ́ mú jáde nínú eléyìí ju pé ànábì kan pámọ́ káwọn obìnrin kí wọ́n lọ sẹ́yìn láti lọ jọ́sìn fún ọlọ́run ní ọjọ́ ọdún ẹ̀yin arúsọ ọlọ́run ìrún ìdì yìí àsìkò tá a máa ń kí òun náà ní àsìkò tí oòrùn tó bá ti yọ ọ kì í ṣe pásìkò tó oòrùn bá ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ bọ̀ o nígbà tó oòrùn bá ti yọ báyìí àsìkò ìrun ìdì ti bẹ̀rẹ̀ títí títí dìgbà tí oòrùn ó fi àtàrí ìyẹn ó máa túmọ̀ sí pé àsìkò kíkírun eid yóò ti máa bẹ̀rẹ̀ láti bí aago bíi mẹ́sàn-án sí mẹ́wàá tóòrùn bá láti lè yọ tó ti yọ tán kì í ṣe pé tó ṣẹ̀ṣẹ̀ ń yọ ọ bọ̀ o tóòrùn bá ti yọ tán látìgbà náà àsìkò tí alẹ́kírun ẹ̀ ó ti bẹ̀rẹ̀ nìyẹn títí dìgbà tí yóò fi yàtà yìí ìgbà tásìkò kúkírun ẹ̀ ìgbà tó lọ òun náà ni ìgbà tí àsìkò ìrun àìlà bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tásìkò ìrun àìlà bá ti wọlé àsìkò ìrun yídì ó ti lọ nìyẹn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé nínú súnnà èyí tá a fẹ́ kó yé gbogbo wa òun ni wípé ìrun ìdì a kì í kí nínú mọ́ṣáláṣí o súnà rẹ̀ òun náà ní kí a lọ sí orí pápá ibi tí wọn ò kọ́lé sí ká lọ dúró ń bẹ̀ ká lọ kí wọn yìí ti bẹ̀ eléyìí ni súnà kì í ṣe pé káwọn èèyàn wá kóra wọn jọ nu mọ́ṣáláṣí kí wọ́n ní kílẹ̀ ń ṣe ń bẹ̀ káláwọn kí wọn yìí dì eléyìí kò bá súnà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam kò bá mu pínpín bó ti wulẹ̀ kó máa nítorí pé láyé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì máa ń jáde lọ sẹ́yìn ojú ìlú yóò lọ kírun ìdí mbẹ́ bẹ́ẹ̀ sì ni mọ́sálásí ànábì kúkú ń bẹ nílùú mulu madina ànábì ò kírun ìdí mọ́sálásí ànábì yóò lọ kí ní orí ilẹ̀ tí wọ́n ti kọ̀ létí rẹ̀ ẹ̀yin arúgbó ọlọ́run eléyìí ni súnà ẹlòmíì àti ẹ̀mọ́ béèrè wípé gbàtẹ́ wá ní àlìkínú mọ́sálásí tí wọ́n bá fúnpẹ́ kírun nínú mọ́sálásí ànábì ni wọ́n ti kírun yìí nínú mọ́sálásí ní Kaaba ni wọ́n ti kírun yìí ẹ sì ń sọ wípé kò lẹ́tọ̀ọ́ ká kí nínú mọ́sálásí ìdáhùn sí eléyìí ó ní pé a ò lè fi mọ́sálásí ànábì àti mọ́sálásí Kaaba a lè fi gbé mọ́sálásí kankan nítorí pé mọ́sálásí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìhun téèyàn bá kí níbẹ̀ ládàá téèyàn ó rí ìlọ́po ìlọ́po ìlọ́po òun ló jẹ́ fún ìhun tí a bá kí ní àyè mi so ìdí nìyí tó fi jẹ́ pé àwọn tó bá lọ ṣe umra nínú mọ́lọ́lọ́tà ànábì náà ni wọ́n ti kírun èjì ìdí nìyẹn tí wọ́n fi ń kí bẹ́ẹ̀ àmọ́ tí ìbá ṣe pé èèyàn bá wà láwọn ààyè wọ̀nyí kò lẹ́tọ̀ọ́ rárá bó ti wulẹ̀ ọmọ kí a wá máa kírun èjì nínú mọ́ṣáláṣí àyàfi tí àwọn ìdí pàtàkì tó bá fà á gẹ́gẹ́ bí kójú ọmọ àrọ̀ àti tẹ́ní síta òjò dé àgbọ̀dọ̀ tó gbọ́dọ̀ dẹ́lá àwòdìwò sínú òjò kí á palẹ̀ ní wa má kakò sínú mọ́sálásí kálọ̀ kí wọ́n èdè bẹ́ẹ̀ ìgbàláyé bẹ́ àlèkí bẹ́ẹ̀ àbíkọ́ tó tẹ́bi tá a ti máa ń kírun èyí ààyè tí wọ́n fún wa ó bá dijọ́ náà wàhálà kan bá ṣẹlẹ̀ ń bẹ̀ àláǹfààní àti lè kírun kò sì síbòmíì tá a tún lè dúró sí kírun jùlọ mọ́sálásí lọ́tọ̀ làlórí ló fa wọn ni ká kí nínú mọ́sálásí ṣùgbọ́n tí ò bá sí àwíjàre kankan fún wa a ò gbúdọ̀ sàdédé yẹn inú mọ́sálásí láàyò láti lè máa kírun yídì ìtúnu àwẹ̀ àbí ti ilé abẹ́ asúnnàtú fi sọ̀láti lè ẹ̀dẹ́ àǹtùsọ́là fi mùsọ́là súnnà ìrun yídì òun náà ní ká lọ kí ní orí ilẹ̀ bá ń sáfà kó má jẹ́ inú mọ́sálásí àyàfi kí sábàbí kan bá fà á láti lè kí inú mọ́sálásí ẹ̀yin arúsùn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ìrun eid tí a máa ń kí ìdí pàtàkì tó fà á tá a fi máa ń kírun eid òun náà ni kí àwa mùsùlùmí kábà àlejò kan ṣoṣo ẹ rí i pé gbogbo mùsùlùmí pátá oníkálukú ti ń kírun nínú mọ́tálásí àdúgbò wọn oníkálukú ti ń kírun jímọ̀ ládùúgbò rẹ̀ tó bá di ọjọ́ ọdún tá a kírun eid gbogbo wa láàrin àwọn àjọ náà ẹni tó ń bẹ ládùúgbò mi báyìí yóò wà ẹni tó ń bẹ ládùúgbò mi náà ó náà wà gbogbo wa pátá náà ni a gbogbo wa ríra wa á dara wa ma kódà ní john ní oṣù rẹ̀ ah mr alágbádá ṣé mùsùlùmí lẹ́yìn náà ni mùsùlùmí lòun subhanallah bó tilẹ̀ jẹ́ wípé ìbéèrè tí ó kù díẹ̀ káàtó ni tá a ń tẹ̀ ń léèrè pé ah ṣé lẹ́yìn náà ọ yẹ kó ronú lẹ́ẹ̀mejì torí pé ẹni tó bá jẹ́ kò ní ó béèrè bá ti rí i ó ti mà ṣùgbọ́n wá pàdé rẹ ní yídì ìjọ ọdún wọn ní àmì ah, ah in fact ó ga ọ ní ìmọ̀gé muslim lẹ́yìn náà ah muslim lèmi náà ó kàn rí bẹ́ẹ̀ ni ó rí wípé ọ̀rọ̀ rẹ ó kún bá dùn àpò ọ̀bẹ lọ́hùn lórí ọ̀rọ̀ rẹ tí wọ́n bá ń dá òtù ìjẹ́ mùsùlùmí rẹ láyé tó bá rí dọ́gbẹ́ ní alkiyama ọlọ́mọdé wọn tún dá òtù ìjẹ́ mùsùlùmí yàn ẹni tó kú tó wá náà kírun sí làwọn ṣé máa kírun àwọn ni ó dàbí ẹni pàà ah, ìjàmbá sọ̀rọ̀ kórìí bẹ́ẹ̀ mùsùlùmí wọ́n ẹ̀sẹ̀ wá ń sọ pé ó dàbí ẹni pé ó ṣe lè dàbí ẹni tó wá mùsùlùmí lójú méjèèjì ní ìdíkà ẹ̀sẹ̀ mọ́ ronú lẹ́ẹ̀mejì ni adamangirun mọ́lára kiri adamangirun jimá ni àwọn èèyàn ó sì mọ̀ ọ́ pé mùsùlùmí ni ọ́ sùmọ́tọ́ wá àdíjọ́ ẹ̀yìn tẹ́nìkan wá pàdé rẹ̀ ah, ah, ga náà náà <laughs> ń wa ìrun yídì a máa kó gbogbo wa jọ àárira wa a tún dára wa mọ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run kò mà ṣẹ̀tọ́ ká wá sọ ìrun yídì ká sọ di nǹkan tí yóò ṣokùnfà pínpín yẹlẹyẹlẹ àwa mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nìí ẹ rí wípé gbogbo mọ́lásí lábàdí ń kíjú mọ́ wọn ò ní dandan lá àwọn náà ò ní yídì bí mọ́lásí ti ń bẹ ládùúgbò tó ti ń kíjú mọ́ tọ́ba tó mẹ́rin gbogbo wọn yìí pé gbogbo àwọn náà àgbọ́dọ̀ ní yídì tọ́ba àdìjọ́ náà àwọn kan mọ̀ kí yídì bẹ́ẹ̀ àwọn kan mọ̀ kí bẹ́ẹ̀ àwọn kan mọ̀ kí lọ yídì à à ń lọ sí ibi ìjọ náà wà ní ẹgbẹ́ wà là ń lọ ìjọ wà a fi ní ká kí yídì yẹn àǹfààní rẹ̀ wisdom tó wà ń bẹ́ẹ̀ yóò wà sí o yóò wà kò ẹ̀ẹ́dọ̀dọ̀ pọ̀ jáde oníkálukú wà máa gbàgbé tìjọ wọn lọ tó máa gbàgbé tìjọ wọn lọ àwọn àfáàní eléyìí ó burú já ìkọ̀dá irun eid in tó fi lè máa pé méjì mẹ́ta nínú ìlú àbí láwùjọ kan ó gbúdọ̀ jẹ́ wípé ó jìnà síra wọn ó gbúdọ̀ jìnà síra wọn ìyẹn ló fà á tá a fi lè rí yídì méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kóníkálukú ti wá sọ ọ́ pé tá a báyà ti ń kírun jímọ̀ kódà kan ti máa tíìrì ládùúgbò yẹn dẹ̀dẹ̀ láwa náà tí wúrọ̀ bá tíìrì tó wa náà eléyìí kò sáǹfààní èyí tó ti ń kiri àdúgbò yìí náà gbogbo yẹn ìjọba kì í bẹ́ẹ̀ bó bá jẹ́ pé ti gbogbogbò òun ló súnmọ́ ibi tó ń gbé máa lọ lọ Eh, àwọn jọmọ yín àwọn ẹgbẹ́ yín lẹ́yìn náà ti ní yìí àánú sí ní yìí ẹjẹ lọ dá yìí sí náà lẹ bójú ẹsọ pé owó táwọn èèyàn máa ń dá níjọ yìí yẹn gan at least ẹ lè máa tún fi promote ẹgbẹ́ yín ṣé ìdí náà fi gbé yìí kalẹ̀ yẹn ìdí náà fi gbé kalẹ̀ ní kájọ́ sì fọ́ lọ́hùn káwa mùsùlùmí ó sì ríra wa ẹ̀ẹ́dì gbogbo àwọn èèyàn wà ní yìí míì bóyá ni wọ́n ju mẹ́wàá lọ ṣé yìí lè nítorí pé yìí míì tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ bá tún ní sukẹ́sukẹ́ ẹ̀tún yìí míì bẹ́ẹ̀ tún ní iwájú ẹ̀tún yìí míì eléyìí ẹ̀yẹ́ ká kí ìsara eléyìí ò lẹ́tọ̀ àyàfi tó bá ṣe wípé àwọn yídì yẹn tá a ti ń kírun wọ́n síra wọn kò sí nǹkan tó burú ó lè pé méjì ó lè pé mẹ́ta ó sì lè jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìran ọjọ́ eid àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ yẹ kó kó yé wa o eid yàtọ̀ sí jimá pàápàá fún ẹni tí ìrun yìí bá bọ́ lọ́wọ́ ẹni tí ìrun jimá bá bọ́ lọ́wọ́ wọ́n ní kó ṣe kí ni o kó dìde kó kíráka mẹ́rin tó bá ti kí òun náà ti kí ìrun tiẹ̀ nìyẹn àmọ́ ìrun ìn èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn àfáà ó náà ni ẹni tí ìrun ìdì bá bọ́ lọ́wọ́ kò lè sá padà wọ̀ tó bá ti dé ìdì. tí wọ́n ti kírun yìí nìtàn wọ́n ń sálámà bá ìwọ́n náà yàá jókòó ẹ̀ kódà bí ìrun jimá lóòótọ́ amáráwọn èèyàn tí ìrun yìí bá ti bọ́ máa lọ́wọ́ wọ́n sáré tó wọ́n máa tún kí àwọn àfáà míì sọ pé a lè tún kí ìyí tí wọ́n sì fi sọ bẹ́ẹ̀ ni pé wọ́n lọ fi ṣe déédéé ìrun jimá tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ ṣùgbọ́n èyí tó lálàáfíà nínú ìmọ̀ ni wípé a ò lè fi ìrun yídì ká fi là ń kí jimá ìrun yídì ẹ̀kan lọ́dún ni ó sì ti ní àsìkò àsìkò tó gùn ìdí nìyẹn tó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó ń bẹ fún ìrun yídì òun pé ká tètè débẹ̀ kábàá ní láǹfààní àtijọ́ la ìrun yídì ṣùgbọ́n ẹni tó bá wá dé tí wọ́n ti kírun yídì tán ó parí náà nìyẹn o kò lẹ́tọ̀ọ́ kó tó wá dìde pòun fẹ́ máa dá sí padà àwọn àfọ àwa ní àyàfi àwọn ìdíwọ́ ló lè fà á téèyàn tún lè fi kí irun ibi kéèyàn lè fi kí padà lápèjúwe bóyá nínú ìlú ọlọ́mọdé kárí wàhálà mọ́jà àrídà ẹ̀ ń múra pé fẹ́ lọ́mọ tí irun ibi báyìí wàhálà bá oníkàlùkù ta ẹ̀ sá lè rí náà ń bẹ tó bá dijọ́ kejì ní déédé àsìkò yẹn ẹ lọ kí ń nínú àlàyé táwọn ẹni mímọ̀ ṣe ìgbà míì náà máa ń bẹ fìtínà lè fẹ́ ṣẹlẹ̀ ẹ rí wọ́n sọ wípé lọ nílùú jọ ìgbẹ́ ní yídì báyìí o àwọn èèyàn gbúdọ̀ wá kírun bẹ́ẹ̀ o wàá lọ ṣẹlẹ̀ o àwọn èèyàn sì lọ kírun nígbà tí wọ́n sì lọ kírun ọlọ́run iye ẹ̀mí tó lọ́nà ìyẹn túmọ̀ sí pé tọ́kẹ́ ibi ti yé èèyàn ni kọjá pé dandan láì lọ ẹ̀sìn Islam ẹ̀sìn ìfọkànbalẹ̀ ni yídì tẹ́ irun tẹ́ ń kí gan tọkàn rẹ̀ ò sí níbi irun tó ń wò yèrèyèrè so àwọn tó lè fà á nìyẹn tá a lè fi pòsífóònù irun yídì a lè sọ díjọ́ kejì tí a bá rí kí ní ọjọ́ àkọ́kọ́ ìgbàláyé ń bẹ fún wa láti ṣe eléyìí nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ẹnikẹ́ni tó ṣe wípé bóyá ó sáré kóun fẹ́ jẹun kóun tó lọ yídì àbí ọkọ̀ tó fẹ́ gbé lọ́wọ́ ẹni tó ní kọ́ lọ rí kó sọ́kọ̀ ó pẹ́ dé ìgbà tí wọ́n fi dé tí wọ́n fi dé yídì wọ́n ti kírun tán ìwọ náà jókòó bẹ́ẹ̀ máa gbọ́ kútúbà kí máa mú ṣe nígbà bá gbọ́ kútúbà fẹ́ ìwọ náà ṣe ìwọ náà gbà dáadáa lọ́dọ̀ ọ̀lọ́ nígbà ìwọ náà ti bá wọn jókòó ní ní akálàṣe irun ní òbá ẹ̀yin ẹrú sọ̀rọ̀ eléyìí ni àlàyé ní ṣókí nípa ọ̀rọ̀ ẹni tí kò bá ẹ̀rùn yìí bákan náà tí a bá fẹ́ lọ kírun yìí kò dà gẹ́gẹ́ bí àwọn ìrun tó kù kò sí náfìlà kankan nígbà tá a bá débi tá a ti fẹ́ kírun yídì bẹ́ẹ̀ sì ni tá a bá kírun yídì tán kò sí náfìlà kankan ẹ̀rẹ́ lomi ní ọjọ́ ọdún tó bá yẹ kọ́ dé yídì yọba máa yan náfìlà bóyá ìmọ̀ọ́mù ò tí ì dé irú ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ sọ fún wípé ní tó ń ṣe yẹn kò lẹ́tọ̀ọ́ kódà ẹlòmíì gan máa fọ àkàlà jẹ ẹyin ẹyin nẹfìlà ẹyin ẹyin nẹfìlà ẹyin nẹfìlà méjì adójókòó láà eléyìí ò rí bẹ́ẹ̀ kí ni ìdá àti sọ bẹ́ẹ̀ àfọwọ́ Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ń dájúdájú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì máa ń kírun rákà méjì ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ kì í sì í yan náfìlà kankan kan tó kírun yẹn bàtà bá sì kírun tán kìkì òun yan náfìlà kankan ìyẹn jẹ́ pé inú súnà tànẹ́bì òní pé kò sí náfìlà àkọ́kọ́ yẹn kankan tí yàrá bá ti dé yídì bẹ́ẹ̀ sì ni tó kírun yídì tán kò sí náfìlà kankan lẹ́yìn àyàfi ẹni tó bá ṣe wípé ìdí kan àbídí ní fà á tó ṣe pé nu mọ́sálásí ni wọ́n ti kí yídì wọn so gbogbo ẹnikẹ́ni tó bá wọ mọ́sálásí ó lẹ́tọ̀ọ́ kó kọ́ yẹn náfìlà méjì náà kó tó jókòó ní mọ́sálásí ìgbà yìí nìkan nígbà láàyè wà lèyàn lèyàn náfìlà kó tó kírun yídì tí ó bá yẹ pé irun yídì òun inú mọ́sálásí ni wọ́n ti fẹ́ kí ṣùgbọ́n tó bá yẹ pé ìta la ti fẹ́ kí bá a ṣe máa ń kí lọ́pọ̀lọpọ̀ àyè a kì í yan náfìlà kankan ní sáà ṣáájú ká tó kírun yìí bákan náà tí a bá sì kírun ibi náà tán àkìyàn náṣílà kankan bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀ kí ọlọ́run ọba kí ó ṣe ń rọrùn fún wa láti lè kí ìrun èyí èyí tó dojúkọ wáyé tá a bá sì kí ọlọ́run ọba kí gbàlẹ́ sọ̀rọ̀. الحمد لله وحده ثم الصلاة والسلام على رسول الله الكريم وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته عباد الله اعلموا أن العيد في الإسلام رمز للعبادة وليس بمجرد التوسع في إظهار الفرح والسرور فقط لأن إظهار السرور والفرح والبهجة يوم العيد في الإسلام مقيد بما ورد من الشعر وينبث الشرع ما خالف ذلك من تعد وارتكاب الذنوب والمعاصي ما ظهر منها وما بطن فللعيد لا سيما عيد الفطر آداب ينبغي أن يلتزم بها مسلم يوم العيد منها يا عباد الله يستحب الغسل قبل الخروج فعن نافع عن ابن عن ابن عمر رضي الله عنه كان يغتسل يوم الفطر قبل أن يغدو إلى المصلى أخرجه مالك وعبد الرزاق بإسناد صحيح عباد الله إن تجمل ولبس أحسن الثياب من آداب العين ولقد جاء من حديث ابن عمر رضي الله عنه قال أخذ عمر جبة من استبرق تباع في السوق فأخذها فأتى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ابتع هذه تجمل بها للعيد والوفود أخرجه البخاري ويستحب عيد عباد الله الأكل قبل الخروج إلى المصلى في عيد الفطر خاصة عن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل الثمرات أخرجه البخاري عباد الله يستحب يوم العيد التبكير في العيد والتكبير كما ثبت عن ابن مسعود رضي الله عنه أنه كان يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وكان ابن عباس رضي الله عنه يقول الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر وأجل الله أكبر على ما هدانا أخرجه البيهقي ويستمر عباد الله التكبير بعد صلاة الصبح يوم العيد حتى الوصول إلى المصلى وينتهي عند خروج الإمام ويستحب المشي إلى المصلى وعدم الركوب وهذا إذا كان المصلى قريبا لا يشك المشي إليه فإن احتاج للركوب فلا حرج عباد الله ومن السنة يوم العيد مخالفة الطريق إلى المصلى ذهابا وإيابا كما ثبت عن جابر بن عبد الله رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق أخرجه البخاري عباد الله صلاة العيد ركعتان يبدأ ركعة الأولى بتكبيرة الإحرام ثم بصبغ تكبيرات أخرى بعدها قبل القراءة وفي ركعة الثانية خمس تكبيرات مع تكبيرة القيام إلى ركعة الثانية والسنة عباد الله أن يخطب الإمام بعد الصلاة خطبة واحدة لا خطبتين واقفا على العدل على المنبر كما فعل النبي صلى الله عليه وسلم والخلفاء الراشدون من بعده فعن ابن عباس رضي الله عنه قال شهدت العيد مع رسول الله وأبي بكر وعمر وعثمان fakulluhum yusalluna qabla al-khutbah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀ka sí atọ̀rọ̀ ìkẹ́ àti ìjọ ọlọ́run muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà gbogbo àwa mùsùlùmí ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ká lọ mọ̀ wípé ọdún nínú islam àmì ìjọsìn ló àmì ìjọsìn òun ló jẹ́ kìí kàn ṣe wípé àmì ìṣàfihàn ìdùnnú àti ayọ̀ nìkan gẹ́gẹ́ bí ojú tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi máa ń wòye nì ẹ rí wípé tó bá dijọ́ ọdún ìwà tẹ́lòmí ò wùrí láyé yóò wù níjọ́ ọdún kódà láyé ìjọ́un torílẹ̀ wa nàìjíríà tó sì tí gbogbo nǹkan rọ̀ sọ̀mù dáadáa ọlọ́mọdé bá dá nàìjíríà padà bọ̀ sípò ẹ̀ irú ọjọ́ ọdún báyìí àwọn èèyàn ẹlòmíì ń jọ ọdún ni ó àjẹsí kó ń fẹ́ ra ọkọ̀ tọ́wọ́ wá gbé ọkọ̀ yẹn jáde ń ọdún ló wà máa sa eré burúkú máa sáré kàkà lóde ẹ̀yàn kan sọdún ni yọ máa sa eré kiri ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì pàdánù ẹ̀mí ẹ̀ látara irú àwọn àtúnṣe báyìí. ìjọ ọdún gbogbo owó tọ́gbà nínú owó pé wọ́n ń yíbi ọdún òun náà lọ lè sinimá kódà ní tí ó sèyàn lé mọ̀ orídìí bá lé lé òun náà ọdún là ń ṣe òun náà lọ jókòó lè sinimá yóò lọ mọ̀ wọ fíìmù mẹ́ẹ̀. tọ́ba sì bilé ìwé kí ló dé tó fi jẹun pé àti máa ń sọdún ni ìdùnnú ni. nígbà ọdún oríṣiríṣi àwọn eléré àtẹn tó ṣe wípé òun náà ń yá sákárà ládùúgbò ni níjọ́ ńlò náà gbèsè ẹ̀ jáde ládùúgbò òun náà bẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn máa jó wọ́n máa kì wọ́n á àwọn obìnrin wọ́n máa jó àwọn èèyàn máa mutí ẹ bá bí wọ́n lè rò pé kí lẹ́yìn ṣe wọn làwọn ṣọ̀dọ̀. lórí rédíò nínú tẹlifíṣàn wọ́n ti máa sànọ́símẹ́ǹt ẹ̀ kú pọ̀pọ̀ ọdún wọ́n ń gbé ọmọ arápalábọ̀ sílẹ̀ àfẹ́ fún pọ̀pọ̀ ọdún túnú àwẹ̀ ẹ̀ ń gbà ẹ̀ lẹ́yìn gbọ́ ọmọ arápalá ó tún wá jẹ́ fún ọdún ìtúná ó jẹ́ àjọra wọn kò jọra wọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ bẹ̀ẹ́ oníwo ló ń sì fẹ́ kọ́ dùnrùn àlùfàṣà lọ àwọn obìnrin ọmọ fi gbá ẹ̀yà wọn jó wọn mọ̀ ṣe ọmọ wọn lẹ̀ àwọn èèyàn lọ ọbẹ̀ wọ́n san owó kí wọ́n tó wọlé bẹ́ẹ̀ bá fi wọ́n lè pé èyí ṣe wọ́n tọdún là ń ṣe. ẹ̀yin ẹrúsìn ọlọ́run àwa mùsùlùmí ojú tá a gbọ́dọ̀ máa fi wo ọdún ojú ìjọsìn òun la gbọ́dọ̀ fi wò. torí pé gbogbo pọ̀pọ̀ṣìnṣìn tá a máa ṣe lóòótọ́ ọlọ́run fún wa nígbà láàyè ká ṣe pọ̀pọ̀ṣìnṣìn a ò gbúdọ̀ sọdún bíi pé à ń ṣọ̀fọ̀ àmọ́ gbogbo pọ̀pọ̀ òsìsì tá a bá fẹ́ máa ṣe kò gbúdọ̀ jáde kúrò lábẹ́ a gbúdọ̀ torí bá ń dunnú káwá yàyọ̀ pọ̀rọ́ ẹlòmíì ó gbé ni ọgbà àwẹ̀ o gbogbo rọ̀mọ̀bọ́ọ̀nì yìí òun ló fi gbà àwẹ̀ kódà bíyà ọlọ́tí jọba kì kò ní dá lóhùn ṣùgbọ́n jàmáà yẹn jẹ́ kí parí yóò ti máa sọ ọmọ ẹ̀ káàmọ́ òun ní ìgbà ó súnmọ́ kó ti kọ́ fi ń bọ́ bá kó kò ní wálé ilé ọtí lọ wọ́n gbé wálé àdékájú yẹn wálé ni ó ọmọ náà lé ọdún làwọn ọdún làwọn tí àwọn rẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ àkílódé àwọn woman friend mi ni wọ́n ọdún là ń ṣe wọ́n wá kí mi fọ́dún ni lóòótọ́ àjọ move bẹ́ẹ̀ wọ́n wá kí mi fọ́dún ìyàwó náà bàtà kẹ́ ìgbìtàn ẹ̀yìn tí lẹ́yìn ọdún wọn láti máa wálé o ẹ̀yìn máa wọlé ìjọ ọdún nìkan ni wọ́n máa wálé wọ́n wà kí afọ́dún jàmáà gbogbo oríṣiríṣi àwọn pálapàla báyìí kì í ṣe nǹkan tó a gbúdọ̀ máa fi sọrí ọdún ọdún nínú Islam ìjọsìn ni gbogbo pọ̀pọ̀ sùnì táàbà máa ṣe níjọ́ ọdún kò gbúdọ̀ tako ìfẹ́ ẹ̀tàn ọlọ́run ẹ̀yìn ẹrúsàn ọlọ́run ẹ ti ká lọ mọ̀ wípé ọdún nínú Islam ó lòdì sí gbogbo ìwà ẹ̀ṣẹ̀ o àwọn ìwà ẹ̀ṣẹ̀ tá a wù lọ́jọ́ lásán kò dẹ̀ tọ́ níjọ́ ọdún o gbogbo àwọn ìwà pálapàla tá a wù lọ́jọ́ lásán kò dẹ̀ tọ́ níjọ́ ọdún o òyìn mutí òyìn rántí ṣàlejò ṣùgbọ́n níjọ́ ọdún àwọn ọ̀rẹ́ rẹ̀ kan wá kí ọ fọ́dún ọ̀pùtísì làwọn àwọn anìkú tí ìbá ìgbé torí ọdún ló ti fi ìrọtí fún o tí a mọ̀ kí mi ìrọtí o ọdún ni o ó ti lè jẹ́ pọ́dún ọdún gan ìjọsìn ní èèyàn gbúdọ̀ tó máa ya àṣẹ ọlọ́run níjọ́ náà ẹni tó bá wá tí ọ̀nà rẹ̀ ti di ṣe mùsùlùmí jẹun kó mu kó mu mọ́t a

ká sí níwọ̀ntúnwọ̀nsì ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọgọ́rọ́ mùsùlùmí ó ń là mọ́ àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọjọ́ ọdún àwọn ẹ̀kọ́ kan bẹ tánàgbà sallallahu tó fẹ́ ká máa ṣe ní ọjọ́ ọdún ìyẹn lóore púpọ̀ fún wa ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ẹ̀ṣẹ̀ tá à ń fara yìí lọ ẹ̀rí níjọ ọdún ẹnìkan lé náà yóò nígbà tí ó gbogbo òwò ara mọ̀ rí aṣọ tí ó wọ̀ yóò wà transparent bíi bíi nẹ́ẹ̀tì bá alájà kí ló dé ni bẹ́ẹ̀ bá ń sọdún náà aṣọ tó bá tọ́lọ́mù náà lọ́yẹ kẹ́ ẹ wọ ẹ wàá fún lọ́fíńdà ara ara lọ́jọ́ ọdún ọkùnrin nìkan ló wà fún fín tara wá nǹkan pàfúùmù tó bìnrin yẹn lò yẹ báyìí náà ta dùbà yẹn náà ti ń ta ó ti di ẹlẹ́ṣẹ̀ ọkùnrin ló lè fi fún lọ́fíńdà sára lọ sí yìí ṣùgbọ́n obìnrin gbogbo lọ́fíńdà tí ó bá fi sára inú ilé ni fún ọkọ rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam anábìlẹ̀ ìkéyìí nu obìnrin tó bá fi lọ́fíńdà sára táwọn èèyàn wá ń gbóòórùn lọ́fíńdà ara rẹ̀ yẹn anábìlẹ̀ ń sìn mọ́ mi ẹ̀yin ọdún gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí tánàbí sàlàyé fún wa pé a gbúdọ̀ mà tí a bá fẹ́ lọ kírun ní ọjọ́ ọdún ó lọ báyìí gbogbo ẹnikẹ́ni tá a bá fẹ́ lọ kírun ní ọjọ́ ọdún ìwẹ̀ kan bẹ tí Muhammad sallallahu alaihi wa sallam tó ní ká wẹ ìwẹ̀ náà tá a bá ti ń lọ sẹ́yìn ìwẹ̀ náà bí ìgbà téèyàn ń wẹ̀wẹ̀ jánábà náà eléyìí jẹ́ nǹkan àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ jẹ́ wọn jẹmọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí òmìnirè yóò ṣe máa rọ̀ lẹ́yìn ọkọ̀ tó bá lọ ibi òtò kan ẹ̀ àbí yóò ṣe máa rà kúra jẹ́ wọ́n ń ṣe kútúbà lọ́wọ́ àwọn ọmọ oníjú bá ẹ̀yìn èmi ni mò ń kọ́kọ́ ń pè é èmi ni mọ́kọ́ ó ti di jà àgbàlagbà wọ́n bẹ̀rẹ̀ nìkan léèrè yín nípa àgbàlagbà lè gbẹ́ ẹgbẹ́ nípa gbogbo àwọn ẹgbẹ́ mi ni wọ́n ra nǹkan jà àgbàlagbà láì sọ méje ẹ̀tún jà sí bọ́ǹsì ìdíbẹ́ padà lé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà ìlẹ́kọ̀ọ́ ni bá a bá jáde ńlé àwẹ̀ ìwẹ̀ súnà pẹ̀lú àníyàn wípé àfẹ́lọ́ kí wọ́n yé bákan náà nínú àwọn ẹ̀kọ́ ìtànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam fi kọ́ wa òun náà ni pé tá a bá wá ń wẹ̀ tán ká wo èyí tó dára nínú aṣọ wa bọ́lọ̀ ń bá fúnni nígbà láàyè láti raṣọ tuntun kára fúnra wa kára fún ìyàwó kára fún àwọn ọmọ wa kò sí náà ìfún bẹ́ẹ̀. bí ọlọ́run ò bá sì mú gbà láàyè rẹ̀ wá èyí tá a ti nínú ilé tó dáa ká fọ̀ ọ́ ká tún ṣe ká wọ̀ lọ sí èdè kódà àwọn fẹ́ ká sọ̀sọ́ dáadáa lọ sí èdè. eléyìí ń bẹ nínú súnà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe pé kéèyàn wá sọ wípé lọ́dọ̀ tòun níjọ́ táwọn èèyàn bá ń dunnú èèyàn gbúdọ̀ máa ṣèṣe ẹni tí ń banújẹ́ ńjọ́ náà ọ̀rọ̀ burúkú lèèyàn ẹwà rẹ lómi ìjọ ọdún gan aṣọ tí ò dáa ní ọwà wọ. akílódé yóò ní ìbẹ̀rù ọlọ́run ni yóò ń ṣèbẹ̀rù ọlọ́run ìlànà ìṣù lẹ́yìn èyí tó dáa aṣọ rẹ kò wọ̀ ọlọ́run gbé aga jura wa lọ aṣọ sọ pé láyé òun ò lè fi kọrùn ó ó ṣe bọ́lọ̀ ń àti bọ́lọ̀ ń bá ti fún ká kó wá lágbára tó má tó ní pọ́ ọ fẹ́ wọṣọ gidi lọ yíbì kọ́ wá lọ jalè ẹni ẹlẹ́ni sásọ nígbà ojú pa fírí ọ̀lọ́ jí kó torí kó lè rí wọ̀ lọ yídì àbí ọ wá lọ yásọ pẹ́ àlejò àbòmídà lẹ́sìn èyí lẹ́sìn náà mọ̀ wọ̀ ní ìṣètò ní sọ́kọ́jọ́pọ̀ náà ni màá tún wọ̀ ní lérò ẹ̀ lójú kó wá lọ yásọ nígbà wá dé yídì aláàtọ̀ wá sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀nà pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àtọ́mọ̀ pé owó ńlá ni mo rà ó ìjọba àtọ́mọ̀ pé òun tàbùkù ara rẹ̀ nìyẹn èyí tó oníhùn náà ni ó wọ̀ kó sáti tuntun kò sì má nítorí pé anábì Muhammad sallallahu Alaihi Wasallam sallam anábì gan fúnra ara rẹ̀ anábì a máa wọ aṣọ tó dáa tó bá di ọjọ́ ọdún yìí anábì kulẹ̀ ń wọ aṣọ tó dáa ní gbogbo ìgbà ṣùgbọ́n tó bá tó wá di ọjọ́ ọdún anábì ó tún wọ aṣọ àrà ọ̀tọ̀ pàápàá jùlọ aṣọ àlìkíńgbà tánàbí máa ń wọ̀ olówó iyebíye ni tánàbí máa ń wọ̀ ní ọjọ́ ọdún èyí sòyìn túmọ̀ sí pé tí yàrá lòun wá ní mọ́nì tó ní mọ́nì tánàbí Muhammad sallallahu alaihi wasallam so nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká mójútó ń jọ ọdún eid òun náà ní kí á wọ aṣọ tó dáa gbúdọ̀ sọ pé ah, kódà ẹ̀wò ẹnu àpò yìí bá mi sáré jẹnẹjẹnẹjẹnẹjẹnẹ àwọn àìsùn ló ṣe dilẹ̀ mọ́ orí ibi tí aṣọ tí ń bẹ lọ́rùn rẹ̀ títí ń ránṣọ lọ́wọ́ òun ló wọ̀ sọ́rùn tó fi sáré lọ sí yídì mọ́ni sálámọ̀tà ló tún sáré padà nítorí aṣọ aláṣọ tó ń bẹ lọ́rùn rẹ̀ eléyìí ò gbúdọ̀ rí bẹ́ẹ̀ o gbúdọ̀ fi àsìkò lẹ̀ láti lọ múra láti lọ kírun o gbúdọ̀ sọ wípé ẹnu sẹ́ni mo gbà wá o ṣe ń bẹ ẹnu jẹ́wọ́ sí ẹ̀kọ́ tá a gbúdọ̀ mójútó ní ọjọ́ ọdún ọ̀kan ní ká wọ aṣọ èyí tó dáa láti ṣe àfihàn wípé ọdún là ń ṣe ẹ̀yin ẹrúsìn ọlọ́run bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká mójútó ní ọjọ́ ọdún pàápàá jùlọ ọdún ìtúnu àwẹ̀ òun náà ni pé ká tó jáde ńlé tó bá ti jẹ́ ọdún ìtúnu àwẹ̀ a fẹ́ fún wa ká jẹun ká tó kúrò lé tilé yàrá ní jẹun ṣùgbọ́n ìtúnu àwẹ̀ wọ́n fẹ́ kí a ṣe kí ni o ká jẹun kí a tó kúrò nínú ilé ká tó lọ sẹ́yìn nítorí pé wa muhammad sallallahu alayhi wa sallam nínú anas ọmọ málìkì gbà wá wọn ló jíṣẹ́ ọlọ́run tó bá ti di ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ kò ní í jáde nílé àyàfi kó jẹ èso dàbínù yóò jẹ dáadáa kó tó dupá ànábì jáde lọ kírun ìyẹn túmọ̀ pé ó ti fi nǹkan tẹ́nu kó tó tá bá ní dàbínú káwa náà jẹ́ láti lè fi kọ́ sí bánàbí sallallahu alaihi náà ti ṣe ṣùgbọ́n lómi ń bẹ ọ́yánú dàbínú ò lè yó tó bá ti gbé búrẹ́dì àti tí ni wọ́n fẹ́ jẹ kò sí láì kéèyàn ó jẹ di jẹ kára ó lè balẹ̀ wa nínú ìgbàláyè Islam fún wa àwọn onígbé ká jẹun tá a bá fẹ́ lọ sí Eid ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀. bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tá a fẹ́ kí gbogbo wa kájókòyé wa òun náà ni pé láti àárọ̀ àárọ̀ ọjọ́ ọdún tá a bá ti kírun àsùbá tán gbólóhùn kan wà tí wọ́n fẹ́ ká máa wí òun náà ni allahu akbar allahu akbar la illallah allahu akbar allahu akbar walillahi alhamd gbólóhùn yẹn tí wọ́n bá ti kírun àsùnbà tán láàárọ̀ ọjọ́ ọdún a ó máa wí gbólóhùn yẹn òun láà máa wí tá a bá tún lọ yídì náà òun láà máa wí tá a bá tún dé yídì náà tá a jókòó gbólóhùn yẹn náà láà máa wí títí tí màmú ó fi jáde tó fi wá kírun tí màmú bá ti jáde á dà á lẹ ó parí nìyẹn ṣùgbọ́n láwùjọ wa lẹ́ni táwọn èèyàn bá ń lọ yídì oríṣiríṣi orin rẹ̀ lómi ò máa dá àwọn èèyàn látàlátù ọlọ́run tó ṣe ìyá àdúgbẹ́ ọlọ́run tó ṣe fún wọn ní òbí kọ̀ọ̀n kìí ṣe yẹn òpópó mọ́kà amáròrò àjọ́nà nílé wa nílé táwọn ọmọ wa máa fò lẹ́yìn ọkọ̀ ìyẹn kọ́ ni wọ́n ní káwí tá a bá ti ń lọ ibi máa sọ wípé allahu akbar allahu akbar allahu akbar la ilaha allahu akbar allahu akbar walillahi alhamd gbólóòtú wọn ní ká máa wí nìyẹn oníkálukú máa wí jẹ títí láti ṣe kí ni o láti jẹ yìí nínú súnà àwọn ẹ̀kọ́ tó ń bẹ fún ọjọ́ yìí wọ́n ní ká tètè dé yìí ó dáa púpọ̀ ká tètè dé yìí nítorí wípé pàápàá jùlọ àwọn tó bá fẹ́ kírun ní mọ́sálásí gbogbogbò ní yìí gbogbogbò lákùrẹ́ ń bí àwọn tí wọn ò tètè jáde ńlé lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ orírun kíkù nítorí pé gbogbo ọ̀nà ló ti dí látara pàwọn èèyàn pàṣẹ ọkọ̀ ṣùgbọ́n wọ́n tó ọ̀fẹ́ kí eléyìí ó ṣẹlẹ̀ tètè lọ torí pé nínú ìntí túmọ̀ ajé kí ládé èèyàn ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run béèyàn bá tètè dí ibi sí ó rí pé àdìkàr ìrántí ọlọ́run ta ní ká máa ṣe yìí ó lè rí ṣe púpọ̀ kó tó di pé ìmọ̀ọ́mù ó dé tó bá ti dé ibi ó jókòó náà ni o kò sí pọ́ọ̀yàn náà fìlà kankan o ní ibi tó bá ti débẹ̀ nígbà tó ti ń bọ̀ tó ti ń sọ gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil ilham tó bá ti dé yìí ó jókòó ọmọ gbólóhùn yẹn títí tí o tí ó fi jáde. rúṣun ọlọ́run gbólóhùn yìí láàmú wí ìgbà tí ó se pàtàkì kí a máa báwo la ṣe ń kírun eid irun eid rákà méjì péré náà ni ṣùgbọ́n in tó fi yàtọ̀ sí àwọn irun tó kù òun náà ni pé rákà alákọ̀ọ́kọ́ ìmáàmù ó ṣe allahu akbar àkọ́kọ́ tó bá kọ́ ṣe yẹn yóò gbọ́wọ́ kì yóò ṣe allahu akbar lẹ́yìn wá àgbà náà yóò tún wá allahu akbar yẹn yóò ṣe ní ìgbà méje eléyìí ìmáàmù ó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ wà máa jẹ́ mélòó yóò jẹ́ mẹ́jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí àti kírun tá a bá kàkíyèsí méje là máa ń ṣe méje ni ṣùgbọ́n kì í ni a kì ka àkọ́kọ́ mọ́ ala akbar alákọ̀ọ́kọ́ yẹn wọn kì í kà mọ́ Allahu akbar yẹn náà ń pè ní gbogbo ìrun òun lẹ́yìn ìgbà tá a bá ṣe ìyẹn tán láti wá ṣe Allahu akbar Allahu akbar gbogbo ẹ̀ wà yóò máa jẹ́ mẹ́jọ ìgbà tí mọ́mọ́ bá ń dúró ókè Allahu akbar tó o bá ti bá a ṣe àkọ́kọ́ yẹn pé Allahu akbar kò jọ́ràn yẹn fún ọ kó o bá gbọ́wọ́ tí yòókù mọ̀ ọ́kàn máa fẹnu sọ́ni Allahu akbar Allahu akbar bọ́ bá ọ́ kò sẹ́sẹ̀ o gbọ́wọ́ ipa ànábì gan tún máa ń gbọ́wọ́ tó bá ti gbọ́wọ́ àkọ́kọ́ yóò kàn máa fẹnu sọ yóò pé Allahu akbar Allahu akbar Allahu akbar ṣùgbọ́n tó yẹ bá gbọ́wọ́ náà kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ tá a bá wá rẹ̀ nítorí pé bẹ́ẹ̀ yẹn fi Allahu akbar tó bá ti ṣe tẹ̀ kan báyìí ìyókù kò gbọ́wọ́ má má máa jalè kan má jalè in tó ń ṣe yé in tó ń ṣe òye so látara àdé ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ ni tó bá nímọ̀ dáadáa ẹ̀rì kò ní gbọ́wọ́ tọ́ba ti gbé tàkọ́kọ́ òun yókù yóò kàn máa ṣe allah akbar allah akbar yóò máa fẹnu wí yóò wá jẹ́ mẹ́jọ. lẹ́yìn wá gbà náà ẹlẹ́ẹ̀kejì òun tiẹ̀ ẹ̀rí pé a bá ń dìde bọ̀ láti ìforíkanlẹ̀ kan bẹ tá a ṣe tá a fi dìde eyín ọ̀kan ni lẹ́yìn ẹ̀ tó fi wá ń jẹ́ mélòó tó fi jẹ́ mẹ́fà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí nílẹ̀ yorùbá márùn ni wọ́n máa ń ṣe dìdìde yẹn wọ́n fi tàkọ́kọ́ wọ́n wá ṣe mẹ́rin kù <laughs> kì í ṣe bẹ́ẹ̀ èyí tá a gbé dìde yẹn ọ̀ràn yẹn ní gbogbo òrun ló nìyẹn ọbaàrún wá ni lẹ́yìn ìgbà yẹn láti wá ṣe márùn ṣùgbọ́n lẹ́yìn ìmáàmù tó bá ti kírun tó bá yẹ pé márùn náà ló ṣe má sọ pé wòó ṣe ṣe náà ni kò ṣe ṣùgbọ́n bó ti òní pé tẹ̀kíbíràtù alákọ̀ọ́kọ́ aláàbá alákọ̀ọ́kọ́ mẹ́jọ ni ó jẹ́ pẹ̀lú tẹ̀kíbíràtù ìhram ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ mẹ́fà pẹ̀lú Allahu Akbar èyí tí a fi dìde ẹ̀yin ẹrúsìn ọlọ́run nínú súnà ìrun kíkí ní ọjọ́ Eid òun náà ni pé kútúbà kì í pé méjì tá a bá kírun tán làá tó máa ń ṣe kútúbà wọn kì í ṣe kútúbà ṣáájú ká tó kírun ní ọjọ́ ọdún ẹ̀rí ìrun jímọ̀ kútúbà láàkọ́kọ́ ṣe ká tó kírun ṣùgbọ́n ìrun ìtúnú àwẹ̀ àbí ọdún léyá ìrun láàkọ́kọ́ kí ká tó ṣe kíni o ká tó ṣe kútúbà kútúbà ti ìrun ìtúnú àwẹ̀ àbí ọdún léyá in tó fi yàtọ̀ sí kútúbà jímọ̀ ni pé kútúbà jímọ̀ kútúbà méjì ni tá a bá ti kàkan àjòkò á tún kíkejì ṣùgbọ́n kútúbà ti ọdún ẹyọ kan péré ni ṣùgbọ́n tó ṣe nílé ìmọ̀ ìmọ̀ yà yàn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọbí dájú ń kí níbi ìmọ̀ ọmọ bàtún jókòó yóò ti kí méjì yóò fi ṣe kútùbà méjì eléyìí kò lẹ́tọ̀ọ́ kútùbà kan ṣoṣo lànà Muhammad sallallahu alaihi wa sallam òun ló máa ń ṣe ní ọjọ́ ọdún bákan náà wọn kì í sì gbé mímbà yìí wá sí mọ́sálá ibi tí wọ́n ti ń kírun yìí ilẹ̀ gbansasa báyìí ni màmú ó ti ṣe kútùbà tí ó sì ti kírun káwá lọ kọ́ ilé kan tí wọ́n máa gun bẹ̀ ní yídì wọ́n ti máa ṣe yídì wọ́n kọ́ bìkan tí ó ga tí wọ́n mú wa gun bẹ̀ tí ó ṣe kútùbà ń bẹ̀ ìyẹn kútùbà ti jí máa nìkan ló wà kò sí fún ìrun yídì nítorí pé anábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìrun yídì tánábì kí láyé orí ilẹ̀ náà ni ó dùn sí wọn ò ní gbé kótó wọn ò ní gbé mímbà rí wa ìrun jímọ̀ nìkan la máa bu mímbà rí ké kótó bá tiẹ̀ bá anábì ti ṣe nìyí báwo bákìrì ṣe ṣe nìyẹn bí umaru ṣe ṣe nìyẹn bí usman ṣe ṣe nìyẹn ṣùgbọ́n láwùjọ wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ rídì ẹ̀rì wọn ti kọ́ kìnìkà síbẹ̀ síbẹ̀ ní mọ́mú ogun tí ó ti ṣe ní ń báyìí àwa sọ pé kọ́ wá lọ mú àké kọ́ lọ fi fọ́dà ìyẹn bá ń sọ nìyẹn bó ṣe yí àwọn ni wọ́n ti ṣe òun ṣùgbọ́n tí màmá tó ń tẹ̀síwájú tó bá yá oníkàlùkù ló padà wá mọ èwo ló lẹ́tọ̀ọ́jú bá a wá kírun bẹ́ẹ̀ ń wá lálàáfíà o. kì í pé òun kò lálàáfíà ọlọ́run ká lọ mọ̀ wípé nínú súnà anásọ́lá òní pé tá bá ti kúrò ní ibi ó dáa púpọ̀ kó ṣe pọ́nà tá a bá gbà lọ ni kí a gbà padà ànábì ṣe bẹ́ẹ̀ ibi tá ànábì bá gbà lọ tó bá ń bọ̀ ọ̀tọ̀ ni ọ̀nà o tó bá rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó tó bá di pé yóò kópa lára bá ọ tẹ́ pé kó o tó délé ọ̀ọ́kọ́ dé ìjù tó gbólú náà lérí kó ọ fẹ́ ọ̀sáfẹ́ gbàdí tó gbàdé dà wọ́n máa rí àwọn aláìsí bá ti súnmọ́ ìgbà àtìrí látàárọ̀ fún wa Islam ò lè tó bá yẹ tó bá di pé yóò kó nira bọ pé ọ̀nà kan ṣoṣo náà lọ́nà tó ń gbà níbẹ̀ gbàbí tó gbà wá náà gbà padà sílé ṣùgbọ́n tó bá di pé ọ̀nà méjì nìyẹn lè gbà wọ́bẹ̀ ibi tó gbà wá yẹn tó bá fẹ́ máa lọ tún gba ọ̀nà bòmíì gbàbẹ̀ lọ́lé anẹ́sọ̀lá àlùfálà mo máa ń ṣe bẹ́ẹ̀

wípé ìdí nìyẹn tó fi jẹ́ pé kánàbì fi mọ̀ náà bòmí tààlà jẹ́ wọ́n jù ànábì sọ̀rọ̀ àgbà bó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹni burúkú wà ó wọ́n ti gbàgbára wọn lọ́dún èṣù ṣùgbọ́n agbára ọlọ́run ọba ó ju agbára èṣù àtàwọn ẹni èṣù náà lọ. ànábì muhammad sallallahu alayhi wa sallam ànábì tayọ taalo nítàn tí ó lọ ànábì ògùn ọ̀kọ́jà mìkan kì í ṣe ń tó fà á nìyẹn o èyí ń tó fà á ni wípé ibi táwọn ànábì gbà kọjá àwọn èèyàn ó rí ànábì gbé wọn sọdún tó bá tún gba bòmí àwọn tó tún wà ń bòmí yẹn náà wọn ó tún rí káwọn èèyàn lè mọ̀ bá ń sọdún níjọ́ yẹn ní tó wà ń bẹ̀ nìyẹn tánàbì fi ṣe bẹ́ẹ̀ nìyẹn tó bá rọrùn fún wa láti lè ṣe kò sí láì fi ń bẹ nínú súnà nípa ọ̀sọ́là mi. bákan náà tí ìdí wa tí ò bá jìnà púpọ̀ ká fẹsẹ̀ rìn lọ sí ìd láadáa tó pọ̀ wà ń bẹ̀ tá a bá lọ́kàn àmọ́ gbọ̀kọ̀lọ̀ tí ìdí ò bá jìnà ni o ṣùgbọ́n tí ìdí bá jìnà táwọn èèyàn wá ń dín àrájì pẹ̀lẹ́pẹ̀lẹ́ òjòkó islam ò lè gbé ọkọ̀ rẹ lọ tí ìdí bá ti jìnnà gbọ́kọ̀ rẹ lọ gbàrádá ṣùgbọ́n tí ò bá jìnnà kò ní ìdí gbọ́kọ̀ lọ kó o fẹsẹ̀ rẹ lọ ẹ̀tọ́ máa dìyàwó kí nìdí dáná bí sọ bẹ́ẹ̀ ni pé gbogbo yìí ó máa rí wa pàǹsọdún bá a ti ń lọ àmà bọ̀ ìdánábì sọlá àlọ́sálàm tánàbì fẹ́ mú jáde bẹ́ẹ̀ nìyẹn abẹ́ ọlọ́run bá ní sóbi rẹ̀ ọdún tó dojúkọ wáyé táwa náà dojúkọ yìí ọlọ́run ti ká fi ìdùnnú ṣe o ọlọ́run àti sóbi ọlọ́run nínú àwọn ṣe olóore tá a tún máa ń ṣe nídọ́ ọdún òun náà ní ká máa bi ara wa wò àwọn ẹbí wa fámìlì wa ká bẹ̀ wọ́n wò ká lọ kí wọn àwọn òbí wa àwọn ojúlùmọ̀ wa àwọn èèyàn wa ẹ̀rí ilẹ̀ Yorùbá ẹ̀rí àwọn ọmọ ọmọ yìí di ọdún àwọn fẹ́ lọ kí àbúrò bàbá wọn àwọn fẹ́ lọ kí gíní bàbá wọn kò sí tó burú ń bẹ̀ ó ń so ẹbí pọ̀ gbogbo tí ìbá ń ṣejọ́ ọdún ni ẹlòmíì bàbá wa lọlé àbúrò bàbá rẹ̀ ò ní bá ń lé ó jẹ́ tó lè kó kò sí ó ní kí ń gbélé ṣùgbọ́n jẹ́ ọdún yóò ṣáàdùn lé tó a lè bẹ̀rẹ̀ wa wò a lọ kíra wa pé àwa ń sọdún ìhùn ní amọ́kírun lásìkò ẹlòmíì jẹ́ ọdún alẹ́ ní òtún ìjẹun gbòòrùn rẹ̀ báwọn kí ló dé wàláì ọdún yìí ó tọ́ látàárọ̀ tí mo ti jáde ńlé àá àkànṣe wàá jìkiri ni títí gbogbo àsìkò òun fi lọ gbẹ̀rẹ̀ ẹjọ́ ọdún nìkan náà ni mo máa ń kírun pé tẹ́lẹ̀ àlà ìjọ ọdún lásìkò òun bá ti tó gbogbo bàájì torí òun ṣe lọ táyìlá bá tó lọ káyìlá táyìlá sáré bá tó lọ kí àlàáfíà so ká mọ̀ sórí pé à ń sọdún káwá tún máa ya pa àṣẹ ọlọ́run ọba tí ọlá rẹ̀ dá ìbáraẹ̀lá ẹ̀yẹ ọlọ́run ó kúrò lọ ẹ̀yẹ kúrò kùn ká máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa ọ wọ́ṣukúrò ọ̀là ní àmì ẹ̀yẹ dídùn ẹ̀jẹ̀ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí gbogbo àwọn ẹ̀dá àwọn ètò kan pẹ̀lú ògbó ọlọ́run yóò tí ọba jẹ́ pọ̀ lálọ́dún torí pé lóru èmi ẹbí gbogbo akátẹ́tí tí wọ́n bá róṣù ó súnmọ́ kí a sọdún lọ́la tí wọn ò bá róṣù àgbà wẹ̀ lọ́la ọ̀túnla ni yóò jẹ́ ọjọ́ ọdún tí wọ́n bá ti ní wọ́n róṣù má sọ pé àmì ò tí ì múra lẹ̀ gbogbo ìmúra tó múra lẹ̀ máa mú lẹ̀ tí wọ́n bá ti sọ pé wọ́n róṣù àjẹpá tún wọn lọ́la nìyẹn pẹ̀lú ògbó ọlọ́run tá a bá wá kírun lọ́la àbọ̀túnla èkéyìí inú méjì tá a bá kírun ní déédéé aago mẹ́rin sí aago márùn-ún mọ̀sí ní àṣemáwò eléyìí ni jimá èyí tá a kọ́ kẹ́yìn nínú rọmọdọ́ọ̀nù ti ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ rọmọdọ́ọ̀nù ọlọ́run ti ka ṣe lórí lẹ́wọ̀ rọmọdọ́ọ̀nù tá a wá gbà yìí ọlọ́run ṣe àgbàlẹ̀ tó lọ́wọ́ wa ọlọ́run má dàlú wàláyà kó mọ ilẹ̀ sọ̀lá